ẹ̀yẹ ló ọba tá yìí ọba tí máa ń nǹkan ọba wò ọba yìí ọba tí máa ń gbé àwọn àmì táwọn àyè ọba ọba yìí ọba tó ní àmì lọ́dọ̀ ni ọba tá yìí nínú ọba tó jẹ́ pé kò sí nǹkan kan tí ń bẹ lórílẹ̀ ayé tó lè wọ sí lára tọba wa wò gbogbo tọ́lá wọn bá dá ọba tura wọn lọ́wọ́. tàbá wa fi ọlẹ́ èrè tó ń bo ní àmì pè mí wà àmì pè mí wọn náà tó ń wò mí síbi náà tí mo ń bá ọ sọ̀rọ̀ àmì ọlọ́run bẹ lára tèmi náà o sì ń bẹ lára tèmi náà ṣùgbọ́n tí tèmi tóbi bí àbí tiẹ̀ tóbi bí àbí àmì yìí náà tọ́ ọmọ lórílẹ̀ ayé yìí tó tóbi bí tọ́ ọmọ pé ibi olúwa gbé àwọn ìyá àmì àwọn bàbá àmì àwọn òkègbè ni àmì ọmọ wa wọ́n wá ń béèrè pé ń lọ́wọ́ tó lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mi lọ́wọ́ ni àbọ̀lọ́dọ̀ ara mùsùlùmí máa fi gbẹnu sọ pé ní ìsìlámù lọ́wọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí lọ́wọ́ ọba wa subhanahu ọba alámìnì ọlọ́run bá wa pàmì lásìkò kan tí ọkọ tí wọn náà bá ọbẹ̀ rẹ bá kéré tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá lọ síbi àmì ńlá ẹ̀mí rẹ ọmọ àdàgbà bẹ́ẹ̀ ni àwọn àtijọ́ ọ̀rọ̀ o tó o bá lọ síbi àmì wa ní ńlá sí tí náà bá ní kékeré tẹ́lẹ̀ tó o bá fara gbolẹ̀ tó bá yẹ pé àlè mẹ́wàá lóní tẹ́lẹ̀ ó ti lè kó tó dé kó ti dẹgbẹ̀rún mọ́ ọ lọ́wọ́ bọ́lá ń bá sì pé fáwọn máa kú dáadáa ó lè ti mílíọ̀nù mọ́ ọ lọ́wọ́ ọlọ́wọ́n ọba kó ṣe ẹlẹ́ni tí ó mọ bíkà mi ọlọ́wọ́n ọba wà o ẹ̀wá já lọ máa wá mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin sábà ń béèrè tó ń kó àmì pé mi wà lọ́mọ pé àyè tó ló wá sí sí ibẹ̀ ẹ̀sìn Islam torí ẹ̀ ló fi dé ń tẹ̀rí àfún wa káwa mùsùlùmí kálíbà máa lánàá kálíbà máa gòkè sí olúwa wá ní ẹ̀yìn náà ẹ máa wá síbi àmì ibi àmì gbèmí kí ni ọlọ́wọ́n ọba tí mo fi àmì gbèmí Allahu subhanahu wa ta'ala ó àwọn ààyè àwọn ààyè tó dá ìlú ó àwọn lọ. Ẹgẹ́ bí àwọn ẹ̀dẹ́ ènìyàn ẹgẹ́ báwa náà ti ju àwa lọ. Ẹgẹ́ bí àwọn nǹkan míì náà kí sẹ́dẹ́ ènìyàn tí ti ju àwọn lọ. Òkúta ju àwọn lọ, irin ju àwọn lọ, atẹ́gùn ju àwọn lọ, omi ju àwọn lọ. Bẹ́ẹ̀ náà làwọn lórílẹ̀ ayé dá wà yìí àfẹ́ mọbi tí àmì irú ẹ̀ wà má lórí ilẹ̀ kódà ìsọ pé kò sí níbi àmì irú rẹ̀ wà lórí ilẹ̀ kò sí níbo ni ọlọ́run ọba wá fi sí olùwà ní iná wà lábẹ́ ìdí ọ̀hún òbí àlè iná sí láti ìdí bàkàtà mo máa rọ́ka mo bá rọ́ka ọ̀hún ọ̀hún láàárín ọlọ́run ọba fún wa ní definition ilé kan pé níjò lọ bẹ̀rẹ̀ níjò lọ bẹ̀rẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ ń bò lọ́wọ́ ẹ̀ wọ́n fa definition ilé kan nínú àwọn wa lábẹ́ àkọ́kọ́ àlàyé tó ló wá sọ ń bẹ̀ ni pé òun ni àkọ́kọ́ òun ni àkọ́kọ́ tí ìyẹn ọlọ́run ọba ni wọ́n máa bẹ nínú àwọn wa lábẹ́ yìí ọlọ́run ní àkọ́kọ́ ilé tí mo ṣe fẹ́yìn mùsùlùmí bùdé àlè náà sì olúwa fi ilẹ̀ fáwa mùsùlùmí wọ́n ní kẹsìrì náà wọ́n bẹ̀wò torí kẹsìrì ń jẹ́ mọ̀ ńlá ilé tàǹtẹ̀ ìná ọ́n ti àǹfààní ẹ̀ tòmọ́ta ní jẹ́ jù mùsùlùmí. iná wọlé ọlọ́yin ṣe ń wo ìrànlá olúwa ní ilé tí mò ń wí bọ́ dáa jùlọ tí mo fi ilẹ̀ fẹ́yìn ènìyàn láti ní ibà kà òun náà lè tún bẹ́ẹ̀ mọ́kà o ọlọ́run jáde dé mọ́kà o ẹni tí o ti dé bẹ́ẹ̀ o ò tí ì kà mí tọ́ ọ bá dé bẹ́ẹ̀ ó kó àmì wálé bó mo ti sọ èmi kí mo sọ ọlọ́run nígbà mo fún yín dẹ́sí nígbà lé lálẹ́ ní ìlú bá kájà ó lè ń bẹ ní maka ilé ìwé ìwò ni mo bá rọ ká. èmi ọlọ́run mo fi sí ẹnìkan tó fi sí mo bá rọ ká mo fẹ́ lò nìyẹn ó tún wà láàyè hálò ń bẹ̀ wọ́n mo bá rọ ká hálò ẹni pé kò lè kú lọ́dọ̀ ẹ̀ láìláì wọ́n á ibi tí mo fẹ́ sọ fún yín bẹ ní maka ìlànà ìlú bá kájà mo bá rọ ká àárọ̀ rẹ̀ ọ̀sán rẹ̀ hálù ni ẹ àtàlẹ́ rẹ̀ àlùbáríkà mọ̀nà lọ́dọ̀ tí wọ́n náà bá wà lọ́dọ̀ ó kù tiẹ̀ náà nìyẹn ọlọ́run sọ lọ́dọ̀ rẹ̀ ká o.